نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله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 àjẹ́tọ́rọ ìtẹ́gẹ̀ẹ́ fún àmìbà Muhammad sallallahu alayhi wa sallam àmì ọlọ́pàá àti ọlọ́pàá àti ẹ̀nẹ́bí àti àwọn ṣọ́rọ̀ àti gbogbo àwọn ẹ̀rẹ́ tí wọ́n ti lọ àtàwọn tó tó máa kẹjọ ti di ọjọ́ ìgbìyà kìíyàmá ìtí a máa gbéyàwó ní ọdún yìí òun náà ni tẹ̀sí سورة يوسف تفسير سورة يوسف láti ṣe àlàyé àti ìlèyànnà Suratu Yusuf ìtí ọjọ́ kan nínú Sura Al-Qur'an ìtí àwọn àfá láwùjọ wa wọ́n ti ṣàlàyé àwọn ń bẹ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìyẹn ní padàdá lára àwọn mùsùlùmí ìtànà fẹ́ máa sọ láwùjọ wa yìí ọlọ́mọta jìbó lá padàdá lára wa wárí àwọn mufassirun wọ́n ti tú lóríṣiríṣi àmọ́ kì í jọ pé wọ́n takora wọn àgbọ́yé èyí tó ṣẹlẹ̀ níjọ́nà lọ́n wọ́n mú wá sí gbígbọ́ àbọ́lọ́sì sọ́ àti ń àwọn ẹni síwájú náà tuntun awárí àwọn mufassirun tí wọ́n àwọn àtàwọn asar tí wọ́n mú wá láti fìlẹ̀ tó àbátà bá tí ń débi a máa sọ fún àwa tẹwárí súra yìí wọ́n sọ ní ni ọwọ́ ní àwọn kankan tó yàtọ̀ níbẹ̀ sáwọn ìtàwọn ànẹ́bí ọlọ́run ọba mi ìtànẹ́bí Yusuf alayhi salam wọ́n ọlọ́ọ̀bà lásán àtàlá sọ pẹ̀lú ojúpọ́nà tí ò fi sọ ìtàwọn ànẹ́bí ọlọ́run ọba mi ó ìtàn rẹ̀ lódìdí ó sójú kan ó dẹ̀ pọ̀ sí wẹ́wẹ́ tó náà tán nítorí pé Allah otu ó tún fẹ́ fi yẹn náà kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ tá kọ́ nínú súrà mi ẹ̀kọ́ tá kọ́ nínú ìtàn ìgbésí ayé sí ẹ̀kọ́ tá pọ̀ nínú ìgbésí ayé ànẹ́bí ọlọ́run ní Allah àwọn ànẹ́bí ọlọ́run ní tí wọ́n yàtọ̀ sí ànẹ́bí Yusuf ọlọ́run sọ nípa ìparọ́ mọ́ wọn táwọn ọlọ́run padà wá sọ bí tàwídì náà ṣe wá borí àbí àwọn tí ìparun padà jẹ́ ti wọn àwọn tí parun jẹ́ ti wọn ní nítorí pé wọ́n sàbúrú ọlọ́run padà sí ọpadà pàwọn rẹ nítorí pé wọ́n ṣe kèfèrí wọ́n pàwọn nígbẹ̀ ọlọ́run ọba wọ́n pè wọ́n ní Yusuf tí òun fi yàtọ̀ ní pé àwọn ìgbìmà dìtẹ́ni ìṣekètẹ́ni àwọn àdáwò kan òun ló tẹ̀lẹ̀ sánàbí Yusuf alayhi salam àtẹ́wádìí súrátù Yusuf yìí ká tó máa wọ́n mẹ́lọ inú nǹkan tí a níbi Muhammad sallallahu alayhi wasallam tí a ó kọ́ àwọn ọlọ́ọ̀bá lọ́sọ̀ọ́kalẹ̀ ó tó wá kọ́ àwọn sọ̀hábà náà عقبة بن عامر رضي الله عنه قال أني قلت يا رسول الله أقرئني سورة هود وسورة يوسف أني كعافمي سورة يوسف كسورة هود كعافمي قومي ó ń ṣàfihàn ní pé súrà yìí gbajúmọ̀ láti lẹ́bí náà tó máa ń pàwọn sọ́ábà tí tó máa ń béèrè fún Ibn roger radiyallahu anhu ó ní qala li ba'du qawm iqra alayna ó ní àwọn kan béèrè lọwọ mi sí pé ìrẹ́ Abdullah ibn Mas'ud kà ka afọwa ó ní faqara'tu alayhi surata Yusuf ó ka ndị ọ ń bèèrè ka wa ka Suratu Yusuf kọ́dà ń bẹ nínú tó lálàáfíà dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa ike ike Suratu Yusuf ìdínú Suratu fún akẹ́ kírun ẹwàrí Suratu yìí ní àwọn ọlá àwọn ọlá kan fún ọ àwọn ẹ̀ṣà kan bẹ tó ní ẹ́ntẹ̀ lérí lára súra mi àkọ́kọ́ mẹ́ báńkà òsìnẹ̀ ìrẹ̀ ẹni anáha súra tùlùwàhídà alẹ́bí òpùrì dẹ́tì lè fẹ́ sọ̀tì nàbí pé ìtànẹ́bí Yusuf nìkan wọ́n sọ mẹ́ wọ́làm tó jàrùsẹ̀ sọ́túrú ìrì ha nínú súra wọ́n Yusuf wọ́n ni Yusuf a ó ṣe wọ́n ti báyìí fún òun náà ṣe báyìí tó bá lọ báyìí àti bọ̀tà rẹ̀ já sí dáadáa kò sí nínú súra Yusuf nìkan òun Yusuf bákan لم تذكر قصة النبي نبي في القرآن بمثل هذا الإسناد orúbí ẹ̀lẹ́ fa ìta níbi Yusuf gun ní sísẹ̀ ń tẹ̀lé àwọn ọ̀sọ̀ta níbi ọlọ́ọ̀bá níbẹ̀ o nínú Al-Qur'an Karim gẹ́gẹ́ bí sọ ìta níbi Yusuf ara àwọn ìta tí ń bẹ fún ní ẹ̀ fàhíyá àtòwà lọ́kẹ́sọ ní Al-Qur'an inú ìtàn tó gbójú tẹ máa ń sọ yìí tẹ máa ń sọ pé ìtàn ti bẹnu alukuran ìtàn tó gùn jù ti bẹnu alukuran ìtàn níbi Yusuf adéjì sàlẹ bákan náà tẹ wá ní ìjẹ tẹmọkà tó fi ṣe é kárí pé bá ti wọnú ẹ̀ àmú ẹ̀kọ́ tó kún kẹ́kẹ́ jáde kúrò níbẹ̀ ọ wá ní nǹkan tí súra náà kó sínú inú àwọn nǹkan tí súra náà kó sínú bayanu anna al-aqibata lil àwọn mùmìnì tó bẹ̀rù ọlọ́run ọba tó jó ní sùúrù àti bọ̀tán dáadáa tí wọ́n ní ọjẹ́ pẹ̀lú pé ẹ́ alìmọ́wà sàfẹ́kù pé kádọwọ́ bá wọn jọ ní ẹ́ kó fi àwọn èèyàn kan sàdánwò fún wọn kódà ní ma ń jẹ́nu fámílì ẹni jọ ní tí wọ́n jẹ́ àdánwò fún yàn kódà ó lè jára mùsùlùmí tó àdánwò fún yàn kódà o lè jọmọ tó ń sáfà o lè jọgbà sọmọ sẹ́ńsì o lè jọpọ̀ táyà téèyàn bá wá jẹ́ àlùmọ́mìnún tó jẹ́ àlùmọ́tàkù tó jẹ́ àsọ ìrú àdánwò padà dẹ̀rin àtúbọ̀ tán dáadọ́ padà dé eléyìí nínú nǹkan tí a máa kọ́ tí Suratu Yusuf kó sínú láwọn ìdí pàtàkì tí wọ́n torí ẹ̀gbẹ́sẹ̀ yìí kalẹ̀ fún wa ó ti ṣẹlẹ̀ ọlọ́run lọ́wọ́ sọ́tọ̀ yẹn fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ká nẹ́bí ọ̀rẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ káwà tá ń bẹ lẹ́yìn inú ọ̀rẹ́ kọ̀ọ̀kọ́ nínú àwọn ọ̀tẹ̀tì nínú nùfòsì òun ni pé ìgbéfúyẹ́ ìgbéfò ìdàmúdàbò tánìyànbí ń dàmú ẹ ìṣọ́ òkè ṣòro ànẹ́bì di pẹ̀tẹ́lẹ̀ ìgbé alámọ̀rí tó lè ànẹ́bì gbé fúyẹ́ àti ìsinmi lẹ́ni balẹ̀ bá ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam nítorí pé nígbàtí èyàn bá wà àdánwò kan tí ẹ bá wá ń sọ àwọn ẹni tó bá sòrò àdánwò yẹn tí wá sọ sí ìwọ náà ó gbẹ́ni jẹ ọlọ́run ọba pé ó lè ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ ẹni ìrẹ́ ọ̀nà sọ́dọ̀ ọlọ́run ọba ẹni ìrẹ́ ọ̀fà sọ́dọ̀ ọlọ́run ọba ó rí i á ní tí mo fẹ́

ẹni pé ẹni yóò tó bá wà nínú tó tó ti yẹn ni à ọba tó lágbára tó sọ̀rọ̀ Yúsúfù bẹ́ẹ̀ ó lágbára àti jẹ́kẹ́ tèmi jọ́dún ó tún dà lẹ́yìn ìgbà tó ti le nínú àwọn àkọlé àtàwọn ìntí súrátù Yusuf tó kó sínú ni dúkìrọ̀tù kí sọ̀tù Yusuf alayhi salam yàrí súrọ̀ mọ́fàsọ́lẹ́tẹ́ni nígbà kaníwà wọ́n mú wá wọ́n fọ́jú ẹwẹ́ láyé kan tótó dúnà bẹ̀rẹ̀ àmì ìfẹ́sọ́tẹ̀lá àmìyà láyé ti tàwọn níbi ọlọ́ọ̀bá nìkan ẹ́ ìtàn rẹ̀ náà ni ومن أبراز ما اشتملت عليه هذه السورة من تفاصيل هذه القصة وغيرها من موضوعات أو الله أقول لنا pẹ̀lú bí ó ti dájú pé ìtànẹ́bí ọlọ́wọ́ ọba kan náà wọ́n sọ fún anú súra yìí àkọ́kọ́ ni pé zikiru jánibí ni fọ́bọ́ ilẹ̀ Qur'an al-Karim nínú táàmà rí mú láti bí ìbẹ̀rẹ̀ Suratu Yusuf yìí òun náà ni àwọn láti bẹ fàlù Qur'an al-Karim wà ìjáàzì yìí fi usulubi qasas wà àbíhá àti àrísìmà àti ìdánilágara tí Qur'ani ní tó yẹ pé orú Qur'ani yóò sí method tí ò sí irú rẹ̀ method téèyàn ò lè rírú ẹ̀ mú wá tí wọ́n fi ń gbé ìtàn wá tí wọ́n fi ń sọ ìtàn fún ni oní Kùránì lò yes wọ́n tó bá ka Kùránì tó bá wo ọ̀nà ìgbà tí Kùránì fi ń sọ ìtàn pàtàkì jùlọ kọ wọnú sọ́tò Yusuf lọ́wọ́ olúwé ìtàn míì o kò lè dá tó Kùránì inú àdíṣẹ́ mọ̀nà ìwọ́n tó ń kàǹkan ó lè dá ń sọ رؤيا يوسف عليه السلام ومكر إخواته به وحسدهم له وتآمرهم عليه nínú tí kò ẹ̀ eh, ṣíwájú Yúsùfù kó sínú táàmà kọ́lẹ́kọ́nú ẹ̀ òun náà ní pé àníbi Yúsùfù lálà àwọn àlá àníbi ọlọ́run ọba àtàlá àwọn tí sàníbi ọlọ́run ọba ta ni ó tó ìyàtọ̀ rẹ̀ fún a ti bẹ̀rẹ̀ náà nù ẹ́ ta ló fẹ́ dáhùn ta ló máa sọ ìyàtọ̀ àlá ṣé èèyàn máa ń lálà bí lálà àwọn anẹ́bí ọlọ́run náà máa ń lálà àdíbẹ̀ẹ̀kọ́ ta ni ó sọ ìyàtọ̀ àlá méjèèjì fún mi aláwọn anẹ́bí ọlọ́run bó ṣe rí àwọn aláwọn anábì náà wáhìí Allah aláwọn èèyàn yóò kéèsè wáhìí asán bákàlá mọ́tàl lọ́yí ó wá sọ pé aláwọn anábì ọlọ́run wáhìí ìbáná wáhìí àwọn aláwọn tí ìsánílọ́lọ́bà kéèsè wáhìí asán طيب تعالى نكي وعطوا معنا معنى الوحي نعم ọmọ ìdájí ń sọ̀rọ̀ ọmọ sànàwí orí ọ̀rọ̀ tó mẹ́kọ̀ tó lè ọ̀tẹ̀ sọfọ́bọ̀n tánọ́tọ̀ wáhì mamá na wáhì náà sọfọ́dọ̀l ọba aládùbá tó ń sọ kalẹ̀ fáwọn níbi ọlọ́run yọ́kàn jábọ́ láti sánmà ìránṣẹ́ ọlọ́run ọba sí àwọn ànẹ́bí ọlọ́run ọba náà tó túnmọ̀ sí pé tàbáwo dáméjì fi dáhùn àsáǹtùmà um, tàbáwo tí wọ́n fi dáhùn ọwọ́lé kí ni ìyàtọ̀ aláàrùn ànẹ́bí ọlọ́run kìí sì rán sí àtọ̀dọ̀ ọlọ́run fún ọ kọ́dẹ̀ ìsú lè wá wá bí oló ṣe fẹ́ bá rúrí rẹ jẹ́ èsú lè wá bọ́ bó oló ṣe fẹ́ pawọ́ fún ọ èsú lè wá bọ́ bó oló ṣe fẹ́ dẹ́rùbọ́ èsú lè wá bọ́ bó oló ṣe fẹ́ bọ́ nínú jẹ́ kódà èsú lè wá bọ́ ọkọ́ sí ọdẹ lẹ́bọ̀ nítorí àlá ẹlùmẹ́ni tó bá ti lálá kan ààrẹ dénú tó bá ti lálá kan àdúgbò tó lè lọ sí sàárà o tó wọ́n bá dìde ṣe ṣẹṣẹ sàárà abúrúnlá lọ ṣẹlẹ̀ o tó ẹlòmíì tó bá ti lálàá pé ẹnìkan tó bá ìtọ́jú sóhun lójú oorun yọmọ rí àtìsí ó lò lè mọ èèyàn lódì yóò ti gbà ẹgbẹ́ nìyẹn lọ́wọ́ bá òun lójú oorun lóòótọ́ àwọn abéèrè lọ́wọ́ wọn tó fẹ̀mí sí nǹkan òun náà bẹ́ẹ̀ èyàn mélòó ni wọ́n lọ bá lójú oorun àtàwọn èèyàn mọ́ lálàá rí wọ lójú oorun tí wọ́n lọ lọ tọ́jọ́ lójú ọ̀nà débẹ̀ ní kí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ládàra alágan insha Allah ta'ala àmúwa bí àyè bá ti gbà wá ma láti lè ṣe àlàyé lórí aláwọn èèyàn yókù àmọ́ àwọn aláwọn ànábì ọlọ́run káyanjú ẹ̀ gẹ́gẹ́ báyọ̀ wọ́n ti dáhùn rẹ̀ ń sì bẹ́ẹ̀ lórí wahyun a máa wo èèyàn yókù àlá ló máa jẹ́ fáwa àwọn ànábì ọlọ́run ọba wahyun minallahi ta'ala tọ́ nínú dákọ́ nínú suratu Yusuf òun ni àlá tánàbí Yusuf lá bó ṣe lá àti tó túnmà sí wà mọ́kọrọ̀ ìwádìí báwọn ọmọ ìyá rẹ̀ ti tètè bí wọ́n ṣe sọ sínú problem wàhásádùhùn láàbù nínú táàkọ́ tọ́lọ̀ ń sọ fún wa bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe kìí tẹ̀ ẹni wọ́n ṣe kìí tẹ̀ ẹni tí kìí ta ta máa kìí tẹ̀ ẹni lórí àlámọ̀lé ayé bọ́yá ó ní tí wọ́n tẹ́lú ní òní yóò bá máa wá bàjẹ́ fún un ó rà kọ́ máa fún òun àní a ní tó ti dá nǹkan bàjẹ́ ní ìta tí ọmọ wá gbogbo ọmọ lágbègbè ìta ní agbọ́dọ̀ ní lẹ́nu wípé àníjó ní kẹta tí wá ní èèyàn kọ̀ọ̀kan ní ń bẹ lẹ́nu rẹ̀ olúwa burúkú bá wọn máa fi ń ní ìgbàgbọ́ máa fi ń ní ìdúnímọ̀ àdá àti máa wá dáadáa fáwọn ènìyàn alìmáàn alìmáàn tó pé alìmáàn jẹ láti kọ́ àníjọ pé láyé mínú àdókò hátà yẹ̀hí balẹ̀ àkíhí máa yí kò dìnà fìhí nà kẹ́ ọmọ èèyàn tí ṣe nígbàgbọ́ títí tí ó fi máa nífẹ̀ẹ́ fọ́ máa làkejì ìtí ń fẹ́fẹ́ ní ara rẹ̀ ọ̀fẹ́rí wáyà kì nà kẹ́ ìtí ń fẹ́fẹ́ ní ara rẹ̀ ní dáadáa ìgbàgbọ́ tó pé nìyẹn òní mọ̀ wá tuntun ọmọ làkejì ẹ àwọn ọmọ ya Yusuf wọ́n wá tuntun ẹ̀ wọ́n ti gé bẹ́ẹ̀ pàtà àmúrùhùn àlèjì so wọ́n wá bẹ́ẹ̀ ti jẹ gàbá lélérí ọlọ́run lọ padà yọ Yusuf tó gbélégè ara ń tàbí sọ nìyẹn bákanáà ìtìṣàlù sàjàrọ́ ti wọ́n ti táwọn ń ṣe àwọn tí wọ́n àwọn travelers àwọn ni wọ́n padà yọ ní àwọn nǹkan táwọn kọ́ nìyẹn àwọn tó yọ tọ́gbà ọmọ ènìyàn lọ́jà tó báyìí àátà ni o tàbí pé kátàkárí èèyàn ọwọ́ àláyé jọun wọ́n ta Yusuf apàdàmọ́ sọ nígbà tí ó tún rà wọ́n rà sí ọba ó tó wà dẹ́wọ́ mẹ́rin ẹ́ ọlọ́tún àdánwò oríṣiríṣi ànábì Yusuf ọba sọ bákanáà gbàtà ànábì Yusuf wá wà mẹ́wọ̀n ọwá tó ń pèpè lọ sí tawhid ànábì Yusuf ó fi pèpè síbi tawhid kò fi sílẹ̀ kí ló ń àtibọ̀tán rẹ̀ padà wá jẹ́ jásí dáadáa ni ẹ̀rí àlálílá tí ọba lá àti pé àníbi Yusuf ló wá máa tẹ̀sí rẹ̀ lọ́pàá ẹ̀fọ́sẹ́wẹ́ rẹ̀ bákanáà ó wá padà hàn gbangbangba pé irọ́ ni wọ́n pamọ́ Yusuf àníbi Yusuf ṣèdìná òtagoro nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ àníbi Yusuf padà já sí pé ó padà di mínísà bákanáà nínú tí a tún máa gbéyẹ̀wò nípa níbi Yusuf Yusuf bí ayà àwọn ọmọ ya Yusuf létàlétà àti ọ̀sọ́nù jọ tí wọ́n padà wá pàdé àníbi Yusuf wọ́n dá mọ́mọ́ ó tún wá ní ẹmú ọmọ ìyá àwọn gangan dání èyí ọmọ ìyá rẹ̀ wọ́n bá wá ó tún mọ́ wọ́n mú dání àwọn ọ̀rọ̀ pọ̀ lè ìtọ̀yẹ pé nígbà tí ó tí sí ọmọ ìyá yẹn pẹ̀lú àwọn ètè kan ìbànújẹ́ tún bàbá rẹ̀ tún lékún bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá Yusuf tún wá ní ti Yusuf again gbogbo àwọn eléyìí ni a padà débẹ̀ insha Allahu ta'ala bá níbi Yusuf ó ti pàdé àwọn ọmọ ya rẹ̀ ìgbà tí wọ́n padà sílé ọ̀rọ̀ sí bàbá ẹ̀ pé ẹfà sọ yìí ni bàbá mi lójú bàbá ànábì Yusuf tó ní kí ni ó Yaqub alayhi salam bákan náà ní tó padà gbẹ̀yìn Suratu Yusuf yìí Allah subhanahu wa ta'ala ojú yé wa pé al-Qur'an min inda Allah al-Qur'an wà látọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ní bákan náà ń jẹ́ rí pé òdodo ní tàà níbi ìgbé wa àníbi ìwájí sí àtọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ní iṣẹ́ tàà níbi sallallahu ipò tí wọ́n wá sí dáwà rẹ̀ ó jẹ́ kó yé wa pé anábì Muhammad sallallahu alaihi wasallam kìí skala dáadáalẹ̀ kìí sóhun nìkan ni a bẹ́ẹ̀ ni àti bọ̀tá dáadáa yóò padà di tànẹ́bì àtàwọn tó tẹ̀lé náà olúwa ní ألف لام ميم را أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين نعم قد نبني الله سبحانه وتعالى أم أرى ستة من السورة ألف لام را أرى ستة جلبي أوتي في ṣe ti bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sọ́tọ̀ Al-Imran pẹ̀lú Alif Lam Mim ó bẹ̀rẹ̀ àwọn súra ní ti àmì ó bẹ̀rẹ̀ ní pẹ̀lú sọ́ọ̀dẹ̀ a rí nínú àwọn mọ̀fàṣírù tí wọ́n tú àwọn òrùfù a wá rí nínú àwọn àmì tẹ́sọ pé wallahu a'lam bí mọ́rọ̀ ọ̀dọ̀ ìdíyà ọlọ́run ọba lásán lọ́mọ èrò ń ní tó gbà lérò pẹ̀lú tí ó mú wa náà òun ní pé òrùpùl mọ̀kọ́ọ̀tọ́ à sábà sọ pé àwọn ara sí ara sí ara sí kò ní ìtumọ̀ kan tẹ́lì mọ́ tó ara ọkọjá pé ọwá mú nǹkan wá ni wọ́n ti sọ pé Allahu a'lam ma bi aw biha ọlọ́run ọmọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ ṣe wá rí Allah subhanahu wa Rabbul alamin Rabbul alamin olúlúwa wa olúlúwa àgbáláyé huwa Rabbul lughat wan natiqina biha òun lọ bá àwọn èdè àti gbogbo àwọn tí ó sọ èdè yẹn Al-Qur'an fẹ́ fi kánkàtàn ọfẹ́ fi dá gbogbo ọmọ ènìyàn lágara ní pẹ̀kún òbí dáadẹ́ iná ọ̀sọ̀ tí mọ́ sọ ẹ̀ tó bẹ́ kẹsọ̀ rẹ̀ táyé parẹ́ ẹ̀dì ríru ẹ̀ lẹ́sìn mọ̀ ìgbọ́rọ̀ lọ́wọ́ bá ara rẹ̀ ni torí pé ọ̀sọ́ àgbà sọ̀rọ̀ adẹ̀gbà ikó bẹ́ẹ̀ wọ́n ní náà lẹ́fi rí pé ọ̀pọ̀lọpọ̀ ọdí tọ́lọ̀ ti sọ orú àwọn ará sí alùkùránì lọ́lọ́ ti tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú alùkùránì kẹrì ọ̀rọ̀ alùkùránì ni kùránì ti tẹ̀lé ìyẹn náà ló fà á káwa ní ọdún ní máa alùkùránì kẹrì ká dún ní máa torí pé khairul kutubi èyí tó lóore jùlọ tọ́lọ̀ ń sọ kalẹ̀ nínú tírà wal Qur'an wa anzalahu ala ashrafil mursalin ẹni olóore jù nínú àwọn ànábì ọlọ́run tó jẹ́ ní àbí òun ànábì àmọ́mọ́ òun ọlọ́run sọ kalẹ̀ fún ó tó wá sọ kalẹ̀ ẹni tó fi in tó lóore dùnú ayé ayé ayé ẹ̀ lọ́lọ́ ti sọ̀kalẹ̀ òun náà ni mọ́síkàtí mọ̀fàràmù àkójẹ́ lẹ́yìn káànù múra sí Al-Qur'an Karim ọlọ́run bá sọ àwọn aráfin kí bẹ̀rẹ̀ àwọn súra yìí láti fi lè jẹ́ tí tó fi fún ara rẹ̀ láti fi lè fi yé wa pé òun jù wá lọ Al-Qur'ani kò sí rú ẹ̀ olúwa ló sọ òun ló tó sọ kọ̀wá láti bòmí ẹrẹ́ nìkan kọ̀ọ̀kan rí kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orú àwọn ará àti báyìí bóyá lẹ́tà lọ́kọ́ ni mẹ́sẹ̀jì kan ni ìwé kan ni ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú abc pẹ̀lú àwọn lẹ́tà ọ̀rọ̀ ẹlẹ́yọyọ kò sí olúwa nìkan tó lédè náà ló fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn wà gbà abẹ́ náà ni ó dẹ̀ gbà bẹ́ẹ̀ sí ọmọ wa ó wà mọ̀ sí tóbi ọlọ́wọ́n ọba náà tó dẹ̀ sátakò fún títóbi fún Allah subhanahu wa ta'ala náà olúwa ní kíríkà àyà tìrìkìtà àdìlìmọ̀ bíi ألف لام را تلك آيات الكتاب المبين الله سبحانه وتعالى قل تلك آيات الكتاب المبين كلي أو آيات تاتي أو آية القرآن أو آية إيه الكتاب أو آيات بنور آه alkitabul mubin tíra tó yọ pé ó clear nígbàtí tíra yẹn clear kí láyà rẹ̀ ní ó ṣe òun ó clear ó clear kò túrújú bẹ́ẹ̀ lẹ́yìn bá ń ka Al-Qur'an ẹwọ́n wo àwọn afá tí ó nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí tawhid ma rí àwọn àṣáyírọ̀ àwọn mọ̀tòrìdíyà kọ̀dàríyà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀fẹ́sílà ara àwọn kan ní ọlọ́run níròyìn olókọ olókọ àwọn kan ní olóròyìn olókọ oríṣiríṣi gbogbo tí wọ́n sọ ẹ wá wo àwọn ahlu sunnati wal jamaa ahlu sunna ó wá ní tẹ́rí tí Kùránì bá mú wa ẹmọ́ yìí lọ dájú ti bá mú wa ẹmọ́ yìí lọ ẹfílẹ̀ bó ṣe mú wa bọ́lọ́run ṣe ìròyìn ọlọ́run ó kọ ọlọ́run bó ṣe rí náà ló ṣe sọ́run tẹ́ẹ̀bá wá ẹni ó bá ti sángó lọ rí tó jẹ lọ́dọ̀ àwọn tẹ́sílà àbáwọn aṣáyọ́rọ̀ àbáwọn ẹgbẹ́ yìí tó bá dọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa yóò wá dàgbà bẹ́ẹ̀ pé wọ́n yọ tẹ́tẹ́fẹ́fẹ́ kú lọ́rùn rẹ̀ òǹdè tí wọ́n fi gbé ọpọlọ rẹ̀ wàhálà tí wọ́n pressure tí wọ́n ti gbélé ọpọlọ rẹ̀ wọ́n ti yọ kó bẹ́ẹ̀ ìdààmú tí wọ́n kó bá wọ́n ti yọ ìsinmi ọwà ba ẹ̀mí rẹ̀ wà balẹ̀ torí yóò wá gba ẹgbẹ́ ah ọ̀nà tó ń wà ọlọ́run nílò ohun tó mẹ́mẹ́lá àtọ́n ti tìnà tẹ́lẹ̀ kí ló fà á gbogbo táwọn àádùsùn náà mú nínú Quran ó clear bí Quran ti clear àwọn Quran clear àwọn àṣà ìrọ̀ gbogbo lọ ọlọ́ni Ar-Rahman ala al-Arsh istawa òun Ar-Rahman ọba aláàánú rẹ̀ òun dá lórí àlára ṣe wọ́n ni ọlọ́run bàtà wọn ó wọ́n fi kú ní màkà gbogbo àyè lọ́wà so ẹni wọ́n ká áyà fún ẹ́ tí wọ́n sọ pé arahman alàlá ń ṣe sáwà ọwá yìí tètè pàmọ́ ilé yìí o tí ọba fẹ́ sọnù ilé ìlọ́dà bákan kíkẹ́ rẹ̀ yìí òun náà ni oníkódà mú bá wa ọ̀nà mọ̀ tètè mọ̀ ń jẹ́ tẹni tó bá súnmọ́ Al-Qur'an wọ́n ní ìdí tí súra ìlú sọ̀kalẹ̀ Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu qala أنزل القرآن على رسول الله صلى الله عليه وسلم فتلا عليهم زمانا wọ́n ní wọ́n sọ Kùránì kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ni ọwá ka alkùránì zamanin àwọn àkókò kan ló fi kàlùkù ánà pẹ̀lú nígbà tó kàlùkù ánà fáwọn àkókò yìí ẹ́ àwọn sàhábà wọ́n abẹ́rẹ̀ ti sọ̀kọ̀ kí ni wọ́n sọ fún wọ́n nígbà tí wọ́n sọ Kùránì kalifá nẹ́bì tánàbí kàfà àkókò kan ó wá ní ah, ilé ànẹ́bí ṣe ah, tó bá jẹ̀ ní sọ ìtàn fún wa wọ́n béèrè ìtàn lọ́wọ́ ànẹ́bí ni ànẹ́bí náà wá sọ súrátù إلى قوله تعالى نحن نقص عليك أحسن القصص ọgbẹ́ في fi ayé alákọ̀ọ́kọ́ ni بعد dẹ̀ sọ dégé ni débi نعم فتلاها عليهم رسول الله صلى الله عليه وسلم زمانا عن الإسلام فقالوا يا رسول الله نعم لو أدثنا فأنزل الله الله نزل أحسن الحديث كتابا متشابها wọ́n ní á ìlà níbi tó bá dẹ̀lẹ̀ máa sọ lọ́rọ̀ fún wa nígbàtà níbi tó ń bẹ̀rẹ̀ sí ká fún ọba àkókò yìí wọ́n ní á tó bá dẹ̀kún lè máa sọ lọ́rọ̀ fún wa ọlọ́run wá tó ń sọ kalẹ̀ pé Allahu nazzala ahsana al-hadith olúwa ló sọ ọ̀rọ̀ tó fi ń dáa jẹ́ kitaban mutashabiha الله نزل أحسن الحديث كتابا متشابها Ọgbẹ́ olúwa ló sọ ọ̀rọ̀ tó fi ń dáa jùlọ yìí, olúwa ló sọ kalẹ̀. Kitaban mutashabiha. Ẹ́ tí àtọ́jọ gbé ó jọra wọn. Lẹ́ti rí àwọn mọ̀kànlérú wọ́n máa ń tún máa ṣe tafsirul Qur'an bil Qur'an. kùránì náà ó lè sọ ti kùránì ara wọn tó yẹ pé àwọn àyà mọ̀tàṣàbí hàn tó yẹ pé ọjọ́ wọn lọ wọ́n dẹ̀ máa fàáyọ ike ní àtọ́lọ́wọ́n bá sọ ń bíbà yìí tẹ́bá tún lọ bíbà yìí náà tẹ́bá tún lọ náà ìyàtọ̀ sí lẹ́lẹ̀ ara sí ni àti ẹ̀rẹ̀ rẹ̀ èyí tó gbé síwájú tó gbé sẹ́yìn báyìí mọ́tàṣàbíà ó tú àwọn ẹbá lọ sínú àwọn owó ní táwọn mú ń pè nílé ọlọ́run tí wọ́n ti tọwọ́bọ̀ lọ́dọ̀ ara wọn ẹ́ ọ̀tàbòrà wọn alùkùránì máa ń gbé kùránì lẹ́sẹ̀ àwọn tẹ́lá lọ́dọ̀ ti tí wọ́n ìwé tí wọ́n máa ń tapò wí ara wọn kódà kò sí abú èébú fẹ́ búwe ọwọ́ àwọn ẹlòmíì tí ẹ̀ ti ní rí nínú ìwé wọn fún náà ti tẹ́kẹ́ ní ó ti gún ní ègùn yẹn àbí tí wọ́n kọ̀ nínú ìwé tí wọ́n ń pè ní wẹ́ẹ̀sì nílẹ̀ bẹ́ẹ̀ pé gbogbo nǹkan jákújákú rédèrèdè níbẹ̀ nínú wọn gbogbo nǹkan tó lè fi hàn lọ́nà nǹkan àdánù pátá níbẹ̀ nínú ìwé yìí wọ́n dẹ̀ ń pè ní ìwé tọ́lọ́ Ẹgbẹ́ subhanallah, amma yaqulun ṣe mọ́ fún ọlọ́run bá pẹ̀lú sí fóònù tí wọ́n ń sọ jákùjákù rèé rèé táwọn ń sọ a máa wà á dúpẹ́ fún ọlọ́run àtọ́nà ọba ṣe wá ní mùsùlùmí tó ṣe wá lọ́mọlẹ́yìn àníbà Muhammad sọ̀rọ̀ sọ́dán bí ọ̀rọ̀ ilé yóò ṣiṣẹ́ ni olúwa ní àwọn áyà pẹ̀tílíkà àyà tìrìkìtà àbìlùmùdì ìlìkà àyà tìrìkìtà àbìlùmùdì àwọn áyà tíra yìí tíra wo ni tíra tí ó kẹ́ táwọn áyà rẹ̀ náà ti fi ó kẹ́ هذه الآيات القرآن هذه الآيات القرآن الواجب من جهة أحكام طبعا وجد àáyà Quran òbílẹ̀ wà alifáàbùn tábà ń wo ti lólórí òbílẹ̀ wàsáàrì máa àwáwù ní kòlóòfì àánú tábà ń wo oríṣiríṣi ìtumọ̀ tó kó sínú òbílẹ̀ aláyé ní sídìkù òdodo ẹ̀ kílẹ̀ aláyé yóò fi wà á máa òbílẹ̀ máa wáyé bàjì yínú. èyí tó jẹ pé ó ń fẹ́ ó jẹ́ kó mọ́ kànga gbogbo gbogbo nǹkan tí ó bá lè máa rú ni lójú àti tí a bá ń dàrú mọ́ra wọn tó lè dàrú mẹ́lòmí lọ́wọ́ ó kẹ́ ẹ̀gàn olúwa Allah subhanahu pé inna ní sísọ̀kalẹ̀ rẹ̀ à ìran mélòó ló fi sọ̀kalẹ̀ ní sí pé à sísọ̀kalẹ̀ rẹ̀ ọlọ́run sọ Al-Qur'ani kalẹ̀ jùmlatan lódìdí ó tún wá sọ kalẹ̀ ẹ mọ́nẹ́jìdánẹ̀ ẹ́ nípelepele wẹ́wẹ́wẹ́ pẹ̀lú àwọn sábàbí tí mú sọ kalẹ̀ na talentọ́ sọ fún mi ìgbà wo ni wọ́n sọ Kùránì kalẹ̀ ní lójijì tó dẹ̀ fẹ̀rí sí na talentọ́ ọ̀nà méjì yẹn ìgbà wo ni wọ́n sọ Kùránì kalẹ̀ lójijì kò sí ìgbà wọn sọ kùránì kalẹ̀ fánìlẹ́lì jumlatan wahida lódìdí náà ààrí tó mẹ́bẹ̀ẹ́ kọ́sọ̀ kò sí lẹ́yìn látọ̀lù kọ́dù asán nígbò wọ́n sọ kí ní lẹ́yìn látọ̀lù kọ́dù rẹ̀ ní ìdíláwòdì máa fún ìwọ́n sọ sí là bẹ́ẹ̀kùlẹ̀ ìzà asán ha wọ́n sọ kùrán kalẹ̀ jùmlatan wahida sí ilẹ̀ yìí láti lọ́kọ̀tù lọ́dọ̀ pé iná àǹdàìnáàwò sí ilẹ̀ yìí láti lọ́kọ̀tù ọlọ́ ni a sọ alùpàánì kalẹ̀ ní òru ilẹ̀ yìí láti lọ́kọ̀tù ha náà wọ́n sọ kùránì kalẹ̀ jumlatan wahida ọlọ́run wá sọ kalẹ̀ ilé àti ní sánmà tayé àti bẹ̀ni jìbìrí ìlú tí wọ́n lọ mú gbogbo tí wọ́n béèrè ẹ́ yẹ́sẹ̀ alúnaka ni ọ̀rọ̀ wọ̀yẹ́sẹ̀ alúnaka ni mahir yẹ́sẹ̀ alúnaka ni liyatan gbogbo tí wọ́n béèrè pátá ọlọ́run sọ sínú Qur'an ní ẹ́ ọlọ́run ọ̀ma nǹkan tí ó tẹ̀lẹ̀ tí wọ́n wà lọ múrù jú wá uh-uh, ọlọ́run wà tí ó akọ́rùn olúwa mọ̀ jú tẹ̀lẹ̀ àjùlọ ọlọ́run ọba ní ẹfún wa nǹkan tí ò ní tẹ̀lẹ̀ tí ó bá tẹ̀lẹ̀ gan bó ní ó ti rí olúwa mọ̀ ìmọ̀ ọlọ́run ọba ló ti síwájú ló fi pagègé láti òkè tí ò bá sí mani, ní tọ́lọ̀ ti mà ní tó ti mọ tí gbogbo wa yọ jẹ tó ti mọ̀ pé wọ́n dá wa yìí bóun ni ó ti pàkọsílẹ̀ fún wa làwọn kan darí ya àtàwọn tó tó jọ mọ́ wọn gẹ́gẹ́ bí àwọn ṣíà ẹ́ ṣíà tó ṣe ìpọ̀ àdáhùnmọ̀lọ́ àwọn tí wọ́n sọ́sọ́ púpọ̀ nípa ànẹ́bì tí wọ́n sọ́sọ́ púpọ̀ nípa àwọn sọ̀hábà tí wọ́n sọ́sọ́ púpọ̀ nípa àwọn ìyàwó ànẹ́bì àwọn tí wọ́n ń ṣépè láwọn sáábé ṣáàtù ṣẹ̀tọ́nù ni wọ́n àwọn èyí náà wọ́n sọ pé ha ah, nǹkan mímọ̀ ń tẹ̀lé tó mọ̀ surprise ọlọ́ àwọn èyàn ní wọ́n gbá kọ́dà gbọ́ torí pé ẹni bá ti tapò mọ́ ọlọ́wọ́n ọba ó ti tapò kọ́dà torí pé tí ọba ti símọ̀ òsìtọ́lọ́ fẹ́ kàn ní àwọn afá ahli sunnati wal jamaa ni wọ́n ti mú wáyé pé maratibul qadar arba'a arba'a maratibul qadar arba'a mẹ́rin ni àwọn ìpele kọ́dà àkọ́kọ́ rẹ̀ al ìmọ̀ni ẹ̀kejì al-kitaba ẹ̀kẹta ẹ̀kẹ́ ní alkhala so gbogbo àwọn nǹkan yìí ló wá lóhun ṣe níbi kọ́dà tá a gbàgbọ́ àmọ́ kì í ṣe bẹ̀yẹn là ń lọ lẹ́yìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ Al-Qur'ani kalẹ̀ ní sísọ kalẹ̀ lójijì àti ní sísọ kalẹ̀ ní ẹ̀rí nípele ìpele ìgbà tó ń sọ kalẹ̀ ó sọ kalẹ̀ ní jùmùlà tàwọn àfídà ilẹ̀ ìlàtọ̀ padà ajásíté nínú oṣù rọmọdọ́nù yìí náà lọ́lọ́sọ Kùránì kalẹ̀ lọ́lọ́sọ pé ṣáàrù rọmọdọ́nù lẹ́dì ó ń zìlà sí ilẹ̀ Kùránì ààrẹ rí nìyẹn tí wọ́n nínú oṣù lọ́lọ́sọ Kùránì kalẹ̀ lọ́fọ́n pé oṣù rọmọdọ́nù tí lọ́wọ́ pé iná àǹdànáwò Kùránà àrọ̀bíyà la'allakum ta'qilun. Iná àǹdànáwò Kùránà àrọ̀bíyà la'allakum ta'qilun. Wọ́n ni Allah subhanahu wa ta'ala, wọ́n ni iná àǹdànáwò kìtàbà yuqra'u bí lọ́wọ́. Àǹdànáwò kìtàbà yuqra'u bí lọ́wọ́ kéyí tẹ́ àlẹ́mú màáníyà tẹ́lẹ̀ bá a ma wọ́n ìtumá rẹ̀ ní o tẹ́lẹ̀ ma wọ́n ìtumá rẹ̀ kẹ̀kẹ́ mọ́ ma ka kẹ̀kẹ́ mọ́ ma ma mú lórí pé kẹ́ mọ̀ túmá rẹ̀ olólùwọ̀n bá Allah lórí sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà. Ṣé náà a ọlọ́ọ̀bá Allah nínú mi, oni inna ja'alnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun inna ja'alnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun ara tan ko de kan ke àwọn ará tutulu amuwa yi láti ti lè dáhùn yan lagara ní ìkómọ́wá Hamim wàlìkítàbí mùbí olúwa ní fẹ́rí nígbà tó lọ ń dákọ̀ yẹn tán ọwá ní wàlìkítàbí mùbí mo lè fi tírà ó kílẹ̀ yẹn tó ó kílẹ̀ gan ìwọ́n tó bá ń pè dè lára wa fèé sí ìṣe lò dáadáa tó bá bẹ̀rẹ̀ sí ka kùránì yóò lè máa yọ ó dẹ̀ ti máa mọ ọ̀pọ̀lọpọ̀ tún máa yà ó dẹ̀ ń kọ́ lọ́wọ́ yìí ọlọ́ni iná jàìnáwó kòránà àrọ̀bíyà láàrínláfúta. iná jàìnáwó kòránà àrọ̀bíyà láàrínláfúta ìlú. ọlọ́ni kẹ́lẹ̀ bá nílá aká ìfèsì kòránà láti sọ kalẹ̀ pẹ̀lú èdè larawa ọlọ́run sọ pé iná àǹzàìnáwó kòránà àrọ̀bíyà láàrínláfúta ìlú a sọ kalẹ̀ pẹ̀lú èdè ó tún wá ní àtúnṣe ní èdè lára dájú sísọ kádẹrẹ a ṣe ní èdè lára wá kẹlìbà gbọ́yé kẹlìbà gbọ́yé ni ọlọ́ni nahnu naqussu alayka ahsana al-qasas نحن نقص عليك أحسن القصص بما أوحينا بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين قلوا نحن نقص عليه أولا صوتنا جسمه ìtàwó lásọ fún ahsan al ẹgbẹ́ amúwálẹ̀ kan ilé wọ́n tí òdò ló wà nẹ́bì ní ìgbà ọ̀bádẹ̀ sọ̀tàn fún wa tó bá mú ìtàwà fún wa ń kọ́ lẹ́yìn àwọn àṣíká àti pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ń sọ yìí àwọn kùránì rí tó bá lọ jẹ́ tàǹkọ́ ọlọ́wọ́ sọ́ṣọ́láàdì yóò tún kàí láti fi lè mú ìtàn tó dáa wá tẹ́mẹ̀ pé láyé jọun wọ́n tún máa ń parọ́ wọ́n máa parọ́ fúnra wọn wọ́n máa ní àlọ́ àlọ́ àti kìíní kan nǹkan ẹ̀ ti kó lẹ́ ní sí aburú ló kó lẹ́ o torí pé àwọn ọ̀sán ẹni tó fẹ́ gbọ́rọ̀ ọmọ ìpé irọ́ ló fẹ́ pa ọkàn fẹ́ wọ́n sílá aká ìrẹ̀ ṣe fún tó ẹni tó fẹ́ sọ náà fẹ́ parọ́ ó dẹ̀ sì mọ̀ pé irọ́ náà wọ́n mọ̀ fún fẹ́ pa yóò mọ̀ parọ́ ó tún láwọn gbádùn ẹ̀ yóò mọ̀ parọ́ àwọn yóò tún mọ̀ ó lè parọ́ gẹ́gẹ́lò ló túnmọ̀ sunkún but ìtàn táàní ló ti fẹ́ mú wá ìtàn tó jọ pé bẹ́ẹ̀ ló ṣe rí tí ò sí èméjì mẹ́ tó dẹ̀ fún kẹ́kẹ́ fẹ́ kọ́ lóluwà tó sọ pé nahnu naqussu alayka ahsana al-qasasi bima awhayna ilayka نحن نقص عليك أحسن القصص بما أوحينا بما أوحينا إليك هذا القرآن واني يتقول لعي في مصطفى عيني أول مسي ìtẹ̀ tí máa ń tẹ́lẹ̀ ṣe tí máa ń tọ́ ara ṣe tí máa ń tún ìdìdìdùà ọlọ́dàdà ṣe tí máa ń tún àwùjọ ṣe tí máa ń tún orílẹ̀-èdè ṣe kódà tí máa ń tún ayé ṣe tó tún tún àìsí àmà ṣe òun ni tàbí Qur'an Karim nahnu naqussu alayka nahnu naqussu alayka ahsana al-qasasi bima awhayna بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين آه الله سبحانه وتعالى أبو سيوافو إلى النبي في قل lè إذا جاء منه dáa jù ọ wá mú wá pẹ̀lú pé ó fi ránṣẹ́ sí ọ ó gbé jìbìrì ìlú dìde lọ sọ ìtàn ìfọ́n wa Allah subhanahu wa ta'ala nínú sọ́ọ̀bù ṣúrọ̀ وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت, ما كنت تدري ما الكتاب ولا الإيمان الله سبحانه وتعالى أجل لنبع النبي صلى الله عليه وسلم bó ṣe rí kó tó máa sọ ọgbà àwọn nǹkan yìí fún olúwa ń sàlàyé pé wàyìn fún sàmì kọ́bẹ̀lì ní ìlànà ọ̀gbà òkèrè kódà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí sọ àwọn àtàn yìí fún wà níbi ọ̀gbọ̀n ìtàn yìí tẹ́lẹ̀ ọ̀mà ìtàn yìí ò ní ìrètí inú màá rẹ̀ ẹgbẹ́ ọlọ́mọba ṣe àníbi ní ẹ̀fí ìfòmí ẹni tí ò lè kà wọ́n ní di tọ́lọ̀ fi ṣe ní ẹni tí ò lè kà ní pé o lè ka àwọn ìwé mi tó bá yẹ pé lè kà ní wúlò ní ó ti ka wọn gángan ọwọ́ ń dàjẹ́ ó kàn kó kalẹ̀ wọ́n kò lè kọ́ wẹ́ ìwé à ọlọ́kọ́ sí nìkan ni ìjọba náà sọ fún ìwọ̀n ayé ìdí tiẹ̀ bí wọ́n ṣe ń gbé fáànù ní ti ṣe kí ni onígbé kalẹ̀ ọwọ́ ti kalẹ̀ bẹ́ẹ̀ ní 23 years ọ̀wá takora wọn sẹ́ẹ̀mẹ́ tí ṣe ìdájọ́ gbé látọ̀dọ̀ olúwa ọ̀gá jùlọ ẹni tí mọ̀ rẹ̀ kọjá bẹ́ẹ̀ àti ó náà takora wọn ni kọ́lá kò ní rẹ́ ní kankan tẹ̀lé bẹ́ẹ̀ bí bóyọ́ kárí gbogbo ayé báyìí kùránì náà ní ọlọ́ni tó bá jọ pé wọ́n bá wá látọ̀dọ̀ ìlú ní ìyàtọ̀ fún ọ̀dọ̀ aláàni ẹ̀ẹ́dá báyà pẹ̀lú tó pọ̀ mẹ́ àmọ́ àtọ̀dọ̀ ọlọ́run ọba aláàfáàná tàbí ilé yìí tí ó ń yé wa ilé òdodo ni sáàni náà ti wá ti jíṣẹ́ kò sí èmi ti ń bẹ̀ rárá tètè lè wo lè mà ọlọ́run sọ pé síwájú kí kí ní yóò tó dé ká sọ kalẹ̀ mọ́ a ah, ìlànà tí ó mọ́ tẹ́lẹ̀ ọlọ́run sọ pé a wàkàdáríkà wáyìnà ilé ìdàrú hàn àmúrínà nínú sọ́dù ṣúrọ̀ àyà 52 ní pé àwa láti àwọn kùránì láti ránṣẹ́ sí ọ. wọn kún tàbí ẹ̀rì mọ́lẹ̀ wàlá iman ó mọ́ sí jẹ́ kùránì tẹ́lẹ̀ ìmọ̀ rí sí lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbàgbé sí sí lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun ló ó máa mà láti rán ànẹ́bí ìṣẹ́ni sí gbogbo ayé bákan náà ó wá ta máa kọ́ níbi àwọn àyà àti inú súra yìí insha Allah ta'ala a máa tẹ̀síwájú rẹ̀ bá tún di ọ̀la a ń bẹ Allah subhanahu wa ta'ala àtàwà àtẹ́yìnà kọlọmọ yọwá kò nínú oríire àwọn Allah subhanahu wa ta'ala èyí tí a gbọ́ ọlọ́n kò sì sínú ní ìdáná àtànẹ́tẹ̀ ní ọkàn wa àti Allah subhanahu wa ta'ala tó bá ti yọ tí ìmọ̀ ń gbèrè ya ẹ̀sán tẹ́ ọlọ́mọdé láti sàwájú níwájú lọ́nà tí kó kúrò fáwọn tá ń sọ àtàwọn tí a